ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فيا عباد الله السلام عليكم ورحمة الله وبركاته adọ́pẹ́ fọ́lọ́run ọlọ́run ọba tí ọpẹ́ tọ́ sí tọpẹ́ yẹ ìjọsìn lọ́pẹ́ eléyìí tó ṣe wípé téèyàn bá mójútó ọlọ́wọ́n bọ́ bá tọ́lá rẹ̀ ga jó yé wa nú Al-Qur'ani pé ẹ̀san rẹ̀ pọ̀ ọ̀kan nú ẹ̀san rẹ̀ ó ní pé a máa ṣe sábàbí kọ́lọ́wọ́n bá máa ṣe àlékún dáadáa fún yàn gbogbo tọ́lọ́ ṣe fún wa sínú wa ń dùn sí ọlọ́wọ́n tó bá ṣàlékún dáadáa eléyìí tí ò wá nínú àwọn kan ń bẹ wájú wa ọlọ́kọ̀ọ́ bá gbé kúrò innahu ala kulli shay'in qadir. Ah, ìkí àtìkí ọlọ́run kọ́ lọ́ba nípa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹni tọ́lọ́wọ́ bọ́ba tó láàrin ká tọ́rọ sí wa bashiran wa nadira ọ̀rọ̀ sí wa ní olùfúnni nírò dùnú àtúntò lọ ẹni tí ó bá tẹ̀lé lànà bá Muhammad sallallahu alayhi wa sallam tó mú títú lànà òun sórí ayé àti tọ́run nìyẹn ẹni tó bá ní nǹkan mí yàtọ̀ sí ló ń mójútó òun náà bàrà rẹ̀ ibi tó fẹ́ fi ra rẹ̀ sí ọlọ́run níjà sọ̀rọ̀ báàbù tá a ti ń bára wa sọ̀rọ̀ lọ́wọ́ ó ní báàbù àlẹ́ yajlisu aw yujlisu khadimahu ma'ahu idha kala hal yujlisu khadimahu ma'ahu idha kala ìtumọ̀ eléyìí ni wípé ṣé tọ́mọ̀ ẹ̀dẹ́ ènìyàn bá ń jẹun ṣé wọ́n lè ní kí ẹrú òun náà jókòó pẹ̀lú òun káwọn àjọjọ jẹ ṣé olówó àti ẹrú ṣé wọ́n lè yọjọ́ máa jẹun papọ̀ eléyìí tí n bá jọ àgbèrè hadith alákọ̀ọ́kọ́ ń bẹ àti ká hadith ẹlẹ́ẹ̀kejì ìyẹn ni àti kàwọn láka lónìí ẹ̀rì mo lè sọ fún wa wípé àwọn hadith yẹn wọ́n so mára wọn nítumọ̀ nítorí náà kọ́ àdìmọ̀fẹ́ lórí rẹ̀ púpọ̀ báwo eléyìí tó tẹ̀lé bóyá nígbà tá a bá sọ̀rọ̀ níwọ̀nba ráńpẹ́ lórí eléyìí tán àbọ̀ sí báwo tó tẹ̀lé. الإمام البخاري رحمه الله تعالى ودى حديثه وعلى látọ̀dọ̀ àwọn tí wọ́n gbà wá látọ̀dọ̀ Abu Mahdura Abu Mahdura ó ní kuntu jalisan inda Umar radiyallahu ta'ala anhu idh ja'ahu Safwan ibn Umayya bijafnatin yahmiluha nafarun fi aba'atin. فوضعوها بين يدي عمر رضي الله عنه فدعا عمر رضي الله عنه ناسا مساكين وعرقاء من عرقاء من عرقاء الناس حوله فأكلوا معه ثم قال عند ذلك فعل الله بقوم أو قال لحى الله قوما يرغبون عن ألقائهم أن يأكلوا معهم فقال صفوان أما والله ما نرغب عنهم ولكننا نستأثر عليهم لا نجد والله من الطعام الطيب ما نأكل ونطعمهم هذا الحديث حديثك كان تقاتكين tó que a àwòkátà eh, sí bàbá vai yìí aqui não vai. ìtàlẹ̀ kọ́ sí àbáwọn kan wà ń tàlẹ̀ lẹ́yìn kan mọ́tò nǹkan yìí dáadáa yìí báyìí dáadáa yìí dáadáa náà ó ti dáa náà hadith é hadith ta kàtọ́ sim. hadith kan pàtàkì ni tó sì kún fẹ́ kọ́ oríṣiríṣi ẹ̀kọ́ ló wà lórí ẹ jẹ́ kí n gbìyànjú láti tú ká tó mọ̀ sọ̀rọ̀ àwọn ẹ̀kọ́ inú ẹ̀kọ́ ń bí ẹ bọ́ síwájú mi báyìí ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ ìgbàlọ́wọ́ta. Abu Mahdura ọ̀dọ̀ rẹ̀ ni wọ́n ti gba ìgbà wáyé wa wọ́n ní kuntu jalisan inda Umar radiyallahu anhu tó ló ń jókòó lọ́dọ̀ Umar radiyallahu anhu lọ́jọ́ kan onígbà tó wá jókòó sọ́dọ̀ rẹ̀ idh jaa Safwanu ibn Umayya wọ́n ní Safwan ibn ló bá dé bíi jáfùnà tẹ̀ ó dé pẹ̀lú abọ́ oúnjẹ ṣùgbọ́n abọ́ oúnjẹ tá à ń sọ bí òun ní nǹkan tó yẹ kí wọ́n kàn bíi pákó ni wọ́n máa ń dóúnjẹ sí ó dà gẹ́gẹ́ bíi àwọn tóyè táwa náà máa fi ń jẹun nísìn tó káàpẹ́ níbi ọ̀pá sálàyé mi tí ẹ rí páwọn kìnnìkan kan bẹ̀ tí wọ́n ṣe bíi pákó báyìí fẹ́ gẹ̀dẹ̀ tó fẹ́ jú tí wọ́n máa ń gbé nǹkan sí tí wọ́n bá fẹ́ jẹun gbà náà.

àbáyá náà ni aṣọ tó bá ti jẹ́ pé iwájú rẹ̀ sílẹ̀ ní jẹ́ àbáyá inú ẹ̀ ni wọ́n gbé jáfúnà yẹn sí tó tí wọ́n wá fà ó túmọ̀ sí pé ẹran tó wà ń bẹ̀ oúnjẹ tó wà ń bẹ̀ kì í ṣe oúnjẹ tẹ́nìkan lè tó lè dàgbé sọlá iye wa báyìí nìsín tí wọ́n gbé sínú pákó wọ́n wá gbé síbi aṣọ wọ́n wá fa àwọn èèyàn wá fa aṣọ yẹn tí wọ́n wá ń gbé bọ̀ ẹ̀ dẹ̀ mọ̀ yí pé gẹ́gẹ́ bá a ti máa ń sọ ní gbogbo ìgbà lárúbáwá ó yàtọ̀ sáwà àwa máa ń fi ẹran jẹun ni oúnjẹ gangan lẹ́ran lọ́dọ̀ lárúbáwá tá a ti rí yàtọ̀ láàrin méjèèjì àwa ń tiwa a máa ń fi ẹran jẹun ni síbẹ̀ ni àbẹ̀ ẹ̀kọ́ kì í so oúnjẹ lẹ́ran àbẹ̀jà ṣùgbọ́n a máa ń fi ń jẹun sọ ní ìṣèdíyàn bá jẹba tó bá yóò gàkì yóò fi kiri ẹran méjì sí i ẹni àwọn èèyàn bá fẹ́ kiri ẹran mẹ́rin wájú ẹ̀ àwọn èèyàn rò bá mi pé áá ah, ó ti ní owó ọwọ́ ẹran síwájú ni ẹ kiri ẹran méjì mí gan níwájú yẹn gan ọ̀pọ̀ jù láwọn abòmí ọba ti fi kiri ẹja méjì sáwa àbí táítọ́ọ̀sì síwájú ẹlòmíì ọjà òbí ẹ̀bà tán yányá kó tẹ̀ tó tẹ̀jà wò bẹ́ẹ̀ náà lẹ́ran náà lọ́dọ̀ tiwa a máa ń fi ẹran àbí. nǹkan bá a fi jẹun ní sébẹ̀ náà bá ma ìran haúsá ọwọ́ pé ìran haúsá haúsá ma jẹ ẹran bí oúnjẹ ni ìní àfi ma ṣe suya àbí ma fi suya jẹun àbí wọ́n jẹ súyà oúnjẹ ni suya ẹ̀ẹ́dẹ̀ yìí gbé suya ta ẹ̀ wa ti ẹran ó wà kí wá ti súyà yẹn nìkan oní ọmọ fi ẹran ṣe òkè ṣe ṣe yẹn nìkan o wọ́n tún láwọn nǹkan ní oríṣiríṣi náà tí wọ́n fi ẹran dá lára ẹ rí i pé haúsá náà máa ń jẹran dáadáa ìyẹn bí wọ́n ṣe lè jẹran náà wọ́n wá lè jẹran tó lárúbáwá tí mo fẹ́ lọ bẹ́ẹ̀ ni wípé ẹran oúnjẹ ni lọ́dọ̀ wọn kì í ṣe bí ọ̀dọ̀ tiwa tó ṣe pé àwa máa ń fi ẹran jẹun mo tẹ́lẹ̀ bi kékeré nígbà tí anaba muhammad sallallahu alayhi wa sallam àti abubakar àti abubakar àti umar radiyallahu anhum tí wọ́n lọ kí sàábì kan tí wọ́n bá ń lé kí ló ṣe fún wọn ọlọ́pọ̀ yìí di ẹran fún wa ni ẹ ẹ bí kò sí mbẹ pé ọlọ ṣe búrẹ́dì ọlọ ṣe kí ni ọlọ́pọ̀ ẹran fún wa yóò sì ṣe ń súyà àwọn oṣù mọ̀ jẹ tí wọ́n bá ti jẹ́ báwọn tí wọ́n bá ti yọ wọn oṣù mọ̀ lóṣù wọ́n jẹun nù sọ kìí ṣerú ọ̀dọ́ tiwa lè yóò ti wá kó didi ẹran ní ọ̀wá inú tirẹ̀ ní ọ̀wá sí iwájú lárúbáwá ó sì ṣe bẹ́ẹ̀ kò dìde ẹran wọ́n ti kókun rẹ̀ kú wọ́n sì so dìde ẹran oníṣúyà wọ́n tàbí láha rẹ̀ wọ́n sì gbé níwájú kẹ́ máa jẹ lọ bẹ́ẹ̀ bá sì máa jẹ lọ ẹran tuntun ọlọ́run bọ́ kún àlọ́ sọ́yìn wọ́n gbé oúnjẹ yẹn wọ́n gbé sínú àbáyá wa gbé bọ̀ ó ní náfàrún sí náfàrún ó túmọ̀ sí kẹ́ni tó gbé e sí èèyàn kan wọ́n pọ̀ jẹ́ فوضعوها بين يدي عمر رضي الله عنه ما بعد سواج عمر بايبي adun jede nígbà tí wọ́n gbélé iwájú ẹ̀ pé adun jede fàdá umaru náà san masaji ni umaru radiyallahu anhu ló bá níbi àwọn aláìní tí wọ́n bẹ ní ẹ̀jẹ̀jẹ̀ ẹ̀ kí wọ́n súnmọ́ ọba ní gbogbo òkun wọn wa àwọn tálákà àwọn aláìní yẹn bá pè wọ́n dé. wà àríkọ́ à min àríkọ́ iná náà sì hàwùlà. àwọn èèyàn kọ̀ọ̀kan tí wọ́n ti wá ń gbé ẹ̀jọ̀ ẹ̀jọ̀ ibi tí wọ́n rò máa ń gbé tí wọ́n ní ẹrú ó tún ní kí wọ́n lọ pe àwọn ẹrú wọn wá. yẹn bá tún pe àwọn ẹrú wọn dé fa ákàlù máa gbogbo wọn àti ọmọ rẹ wájú gbọ́dọ̀ tó dọ́ aláwẹ̀ tí ń jẹ́ Umaru sáàmẹ́ tí ń jẹ́ Umaru ẹni tí ọba máa Umaru àjẹpẹ́ kò tí ì mọ̀ yẹn títí ń pẹ́ra rẹ̀ mùsùlùmí fàákàlù ma'ahu wọ́n jọjọ jẹun ni thumma qala inda dhalik lẹ́yìn ìgbà tí wọ́n àjọ jẹun tán gbọ́dọ̀ tó dọ́ aláwẹ̀ ipò Umaru lẹ́yìn Ànábì lẹ́yìn Abubakar kiri ipò rẹ̀ nínú islam àti ipò tó hóòdì nínú islam amirul mu'minin òun náà sì làkọ́kọ́ ẹ̀ lọ́kọ́ jẹ́bẹ̀ òun ló wá fẹ́ jẹun tí wọ́n bá jó oúnjẹ kalẹ̀ ẹ rí i pé kò sí oúnjẹ yẹn ní í sí oúnjẹ tóun nìkan jẹ kọ́kọ́ náà ẹ rí i pé oúnjẹ tó di pé èèyàn tó gbé gan gan wọn pọ̀ mọ̀lùkálà yẹn bẹ̀tẹ̀ ó túmọ̀ sí pé ó ti ṣe ti àwọn míì tó yàtọ̀ sí mà àwọn míì wo ló wá ṣe tiwọn máa tí wọ́n jọjọ jẹ́ tó ṣe tiwọn máa tí wọ́n jọ jẹ́ ọwọ́ nìkan lọ pa aláìní wa táwọn ẹni tí wò jẹ ó ní kí àwọn tó lẹ́rú lẹ́nu ẹ̀bí òun tí wọ́n jọjọ ń gbá àdúgbò ó ní kí wọ́n kó àwọn ẹrù wọn wá wọ́n wá jọjọ jẹun pẹ̀lú àmì ìrìnàmọ̀ mi ìgbà tí wọ́n jẹun tán àwọn ọ̀rọ̀ di aláwọ̀ á ní wà sọ pé fáyàlá aláwọ̀ bí kọ́ òní àwọn èèyàn kan bẹ ara tọ́lọ̀ ń fi wọn dá tàbí ká lọ sọ yìí pé a ah, kọ́lọ̀ ń kó bínú sáwọn èèyàn kan. tó ṣe pé yọrùkọ àbíkọ ìhè wọn ẹrú wọn wàá kọ àwọn ẹrú wọn sí wọn làwọn ò lè bá irú wọn jẹun yọrùkọ àbíkọ ìhè mà ń yá wọn làwọn ò lè jẹun kí àwọn tàwọn àwọn òjò wa máa jókòó o àwọn ò lè àwọn àtẹrú ò lè máa jẹun. tó wá wà ó wá sọ̀rọ̀ ó ní àmọ́ wallahi má narghabu anhu ó ní rẹ̀ ọmọ radiyallahu anhu kì í ṣe pé apá wọn tì kì í ṣe pé ààbò wọn ṣe é kàn bẹ́ẹ̀ kọ́ walakinna nastathiru alayhim ṣùgbọ́n a ọlá fúnra wa lórí wọn ni tá a bá róúnjẹ táwa àti wọn bá jọjọ jẹ ó lè mọ́ tó àwa àti fámìlì wa àwa àwọn ìpín gbà wá bá yọ tó bá ṣẹ́kù kí wọ́n á jẹ yòókù yóò bá sì ṣẹ́kù àwa táwọn náà bàjẹ́ fún wọn ìtumọ̀ ẹ̀ ṣàṣírù àlẹ́hìn nìyẹn ó ní lánàjìdù wàlọ́ọ̀hì afọlọ́ǹbùrà sí a ní mínà tààmì nínú oúnjẹ àtọ́yìí tó dá tó oúnjẹ gidi tó oúnjẹ tí ọmọlábí máa jẹ tí èso oúnjẹ rú máa náà kúlu tó ẹ̀ mú ntí ó tó wàá jẹ táàtùn wá fún wọn jẹ nù ẹ̀ ntí ń bẹ ń tó bá wọn ẹnu ntí ń bẹ ojúdéédé ntí àwa àti àwọn ọmọ wa ó ṣe kíni o yà á lọ tó bá wá sẹ́kù á wò káfa wọn náà àwọn onímọ̀ oríṣiríṣi ẹ̀kọ́ onímọ̀bọ̀ àmújáde nínú hadith eléyìí tó ṣe pé táwa náà bá bójú wò àwa gangan á rí àwọn ẹ̀kọ́ yẹn fà yọ sẹ́rí ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ òun ni wípé sẹ́ẹ̀rí mùsùlùmí ọlọ́run bọ̀ wọlé ìtura yóò yá jù báyìí lọ mùsùlùmí máa yàtọ̀ sí gbogbo ẹni tó yàtọ̀ sí sẹ́ẹ̀rí àdámọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn lásán òun ni wípé bọ́mọ ẹ̀dẹ́ ènìyàn bá ṣe ń ga sí bẹ́ẹ̀ ni ṣe máa ń jọra rẹ̀ lójú sí bẹ́ẹ̀ náà ẹ̀bẹ̀ kọ́ tọ́mọ ẹ̀dẹ́ ènìyàn bá wọ̀ kó ń lówó lọ́wọ́ yóò kékeré ló fẹ́ ṣẹlẹ̀ tọ́mọ ẹ̀dẹ́ ènìyàn bá wọ̀ kó ń lọ́lá yóò wọ̀ pé bákan bákan òun lè dára báyìí òun lè dára báyìí ṣùgbọ́n ẹni tó bá jẹ́ mùsùlùmí bó bá ti ń ga sí tọ́lá rẹ̀ ń pọ̀ sí ní tẹ́lifà rẹ̀ máa ń pọ̀ sí. ìrùkọ́ àdọ́ tí mo ń sọ yìí mùsùlùmí àwọn tí ọlọ́run bá ọba tọ́lá rẹ̀ ká bá ń ṣe fún nínú orí ilé ayé nínú àgbéga nínú ọrọ̀ nínú àásìkì ní máa ń jẹ́ kó ní tẹ́lifà fọlọ́run sí. làwọn márùn-ún radiyallahu ta'ala anhu kì í sọ̀lù sí tí ó dún wa láàmú kìí sọ̀rọ̀ sí kìí sọmọ kékeré kìí ṣèyàn kékeré ṣùgbọ́n gbogbo ipò ọlá àti ntọ́lọ́wọ́ bọba tó láre ká fún yẹn kọjọ́ lójú débi wípé kọ́ a máa fojú rí náà àwọn tọ́lọ́wọ́ bò ṣe bẹ́ẹ̀ kò yé àwọn onímọ̀ sọ pé tàwádùú ẹ̀wọ̀n Umar radiyallahu ta'ala anhu bẹ́ẹ̀ ní hadith pé onítẹ̀rí báyìí ẹ̀rí kí tàbá ń sọ̀rọ̀ tẹríba a máa ń sọ fún wa tàbá ní ìtẹríba ìtẹríba kìí ṣe kúnlẹ̀ o àti ìdọ̀bálẹ̀ o àti ìrùkú o yorùbá náà ní ìdọ̀bálẹ̀ yìí ṣe kíni o kìí ṣe wà tí inú ń ṣe kíni o inú ń bẹ nú. tọ́yìn alákọ̀ọ́kọ́ nínú ẹ̀kọ́ ó ní ẹ́ ó ní pé Umar radiyallahu ta'ala anhu ó ní tẹríba ẹ wá máa wò ó tí ẹ bá ní kọ́pọ̀lọpọ̀ wọ́n sọ̀rọ̀ nípa àwọn ọmọrù kí láwọn sọ ah wọ́n lè kí wọ́n lè lọ báyìí tàbí tó bá gba nǹkan báyìí ilé ilé láàmú fi ròyìn ẹ̀ wọ́n bá rò àwọn yìí wá ń jẹun pẹ̀lú àwọn aláìní yìí o òní wá ń jẹun pẹ̀lú àwọn ẹrú yìí tí wọ́n sì máa sá lọ fún àwọn èèyàn wọn èyí mọ̀ túmọ̀ kí wọ́n ní àwọn tí wọ́n jẹ́ ní ọlọ́run abẹ́ àná tí wọ́n pàtàkì tí wọ́n pàtàkì ẹ̀sìn tí wọ́n bá ní wọ́n lé àwọn èèyàn mọ̀ túmọ̀ ẹlẹ́mìí wà ní òun burú ah Umaru ló fi dọ̀ òun lé bí Umaru ni nígbà tí kò lù ọ ọ̀gbádùn ọlọ́run máa ká tó ń ṣe Umaru radiyallahu ta'ala ó lé nígbà tí wọ́n bá ń fa gàgá ọlọ́run ọ̀bàyà níbi tó lè sìn. líle tiẹ̀ líle tí yìí máa ń gáìdì ni níbi tó bá yẹ kó ti lé ní ti máa ń le níbi tí ó yẹ kó ti lé kò ní ṣe kí ni o kò ní lè mẹ. ọ yàtọ̀ sí wọ́táyé ti mà ní olójú bá ń dẹ́rù bọ́mọ mi ọ yàtọ̀ sí ìwọ tí olú ti mà ṣé ìwọ tó ò tiẹ̀ ní kí ẹni ọjọ́ mọ́lábí tó ní nǹkan tó lè ìyẹn ló fà á tó jọ jẹ́ pé ẹ̀kọ́ àkọ́kọ́ táwọn ní mímọ́ mú jáde ń bẹ̀ òun ni jíjẹ́ onítẹ̀ríba táyé o ọmọ rọ̀rọ̀ bíi aláwọ̀ tààrà ànìkọ́ ẹlẹ́kejì eléyìí náà àti mẹ́nu bá rẹpẹtẹ lọ́pọ̀lọpọ̀ ọ̀tá ọyẹ ká tó tó sọ yìí ó náà ní pé ọlọ́wọ́ bá ti sọ́nù Al-Qur'an láàyè tó pọ̀ anábìínà sì jọ yé wa tó rẹ̀ wíkẹ́ wà rọ̀fà náà bá àdọ́kùn fáwọ́kọ̀ bá àdín dàrọ̀jà bá a ṣe wáyé àlè ìdọ́gba láéláé ẹ máa wọ ọ máa rọ́ọ̀dì Allahu Ta'ala ni wọn lọ́wọ́n bá kẹ́ ẹ wá máa wo dárọ́jà tó wà mẹ́yọ̀ àwọn márùn yìí ṣe ẹrú ọmọlábí ni ọlọ́wọ́n bá tún dá lọ́lá ọlọ́run tó fi sípò látara abẹ́ àwọn ènìyàn kan ní ẹ lọ dáná oúnjẹ wa. mo rò ayé mi tiẹ̀ àwọn èèyàn tó lọ dáná oúnjẹ wáyìí tí wọ́n gbé oúnjẹ wáyìí kò sí nínú ẹgbà wáyìí wípé pẹrú ni wọn ṣùgbọ́n ṣé wọ́n rú lọ àbí ò jù lọ ẹ dáhùn náà lọ torí ló fi lè ṣe pé wa ẹ dẹ̀ di pẹ̀lú nǹkan tó wà nínú ẹgbà kan ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ mo kan. wọn pọ̀ ìyẹn túmọ̀ sí pé Umar radiyallahu ta'ala anhu ala darajatan minhu ipò rẹ̀ ga ju tiwọn lọ ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ wíwá ara wọn ṣe pé ẹ lọ dáná oúnjẹ wa náà ẹ lọ sí gbogbo ẹ kò túmọ̀ sí pé kò ní tẹ̀lé bá torí nítorí wà lẹ́yìn rẹ̀ túmọ̀ sí pé kò ní tẹ̀lé bá ni ṣùgbọ́n gbígbà fọlọ́wọn ọba lórí nǹkan tá a fi jura wa lọ ẹ wá máa wò ó àwọn yẹn lọ dáná wọ́n gbé oúnjẹ wa Umar radiyallahu anhu ó wá ń pe àwọn kan àwọn wo ní pe ọ̀pọ̀ aláìní. àwọn masakínu tó pè yẹn ṣé Umar radiyallahu anhu tún jà wọn yẹn náà lọ àbí ó tún jà wọn yẹn lọ. ẹ dáhùn ó tún jù wọn lọ ṣe. ó dà lẹ́yìn tó pa àwọn yẹn tán ó wá àwọn ẹrú àwọn masakínu yẹn bí wọ́n ti jẹ́ masakínu wọ́n ṣe kíni wọ́n sáwọn ajura wa lọ ọlọ́run bá ló ṣe àwọn nǹkan ti wá ibi tọ́lọ́run bá ti wá ní ká jura wa lọ yẹn àyàfi ká gbà fọlọ́run bá ń ọba gbà fọlọ́run bá ọba tọ́lá rẹ̀ gá ń kò ní ayé gbé ó kó ṣe wípé ìbínú ó padà bá pàdé pé òun torí pé ọba ni tí eléyìí tó fi yẹ kó máa wo àwọn tó wà ní abẹ́ ọwọ́ òun àwọn tó wà lókè rẹ̀ ni ó máa wò yóò sì máa bínú wọn yóò máa ṣe kéta wọn yóò máa gbé sùnmọ̀ mi ń pa wọn látara bẹ́ẹ̀ kò ní ní tẹ̀sílímù fọlọ́ tí ọba ti ní tẹ̀sílímù fọlọ́ kò ní ní àrídọ́ bímọ ọ̀tíyà kò ní lè yọnu sí ń tọ́lọ̀ ọba ṣe fún torí pé bí àṣẹ ètò ni ó sì máa rí sí i torí ẹni ọlọ́run bá ti ṣe eléyìí tó ju tiẹ̀ lọ fún àfikọ́ ọmọ wa bóun ni ó ṣe ṣubú bóun ni tiẹ̀ ó ṣe bàjẹ́ bóun ni ilé ayé rẹ̀ ó ṣe dàrú ní òsínú ṣe sí àwọn sáràfù tó dáa mo rò pa gbọ́ mi yé káni gbàgbọ́ nínú wàrọ̀ fáná bá dọ̀kún fáwọkọ̀ bá ọ̀dín jàrọ̀jà káma pé aṣẹ́kẹ́ ni o àjọra wa lọ ara ètò bọ́lọ̀mọ́ bá ṣe dálé ayé mu ọ̀rọ̀ àjọra wa lọ tá à ń sọ kí wá ṣe kí àgbàlagbà ni ó jọ mí kí lọ wọn bẹ kéle jàgbàlagbà lọ kìí ṣe kí bàbá ni ọjọ ọmọ lọ ọmọ lè ju bàbá lọ kìí sọjọ orí la fi ń tò ó kí la máa fi ń tò ó fadlun min Allah ọlọ́lá tọ̀dọ̀ ọlọ́run yìí o dhalika fadlullahi yu'tihi man yasha àwọn àfáà tó sì lọ kí wọn ti lọ wọn gbọ́ àwọn nǹkan wọ̀nyí yìí kọ́ ló ń sànú àwọn àtàmẹ́lẹ́ àdéhùn ńlá ni o wọ́n ní ẹnìkan ọlọ́ba sheikh abdulaziz bin baz rahimahullah ta'ala sheikh abdulaziz bin baz kọ́lọ́ba akẹ́wọ̀n rahimahullah ta'ala àwọn ní mòdìrú jamiu islamiyah àdìgbà yìí wọn kọ́tọ́ di pé wọ́n kò mẹ́rin o kátó di mufti àwọn ní vice chancellor torí ìdí ó yọ pọ̀lọpọ̀ tá a bá ní mòdìrú jamiu yóò rò pé mòdìrú lè kí ó là vice chancellor ní a máa ń jẹ ní sukuu àwọn ni ti jamiu islamiyah madina tọ́yìn lásìkò gba yẹn nírú àwọn sheikh albani àwọn afa ńlá ńlá làwọn náà wà ní jamiu islamiyah tí wọ́n ń kọ́ mọ́. ṣé wàá rí sheikh albani rahimahullahu ta'ala nígbà yẹn tí wọ́n fi wá ń sáwọ́dì tí wọ́n bá ti wọnú kíláàsì yẹn pé jamiu ẹ lọ lecture ni tí wọ́n bá ti lecture tó bá ti ń bọ́ ta àti sùdáǹtì tó bá ṣe hadithi àti sùdáǹtì tó bá kẹ́kọ̀ọ́ ní àwọn gbogbo wọn wà yàbò wọn wọ́n wà lọ kójọ sábẹ́ igi sábẹ́ ibì kan wọ́n mọ̀ béèrè béèrè kálukú ọmọ síbi èrò wọn wà pọ̀ lọ́rẹ́rẹ́rẹ́ ẹnìkan wà lọ bá sheikh abdulaziz bin baz rahimahullahu ta'ala àwọn oníṣẹ́ àwọn ni anta mudiru jami'a wọ́n mudiru jami'a owó dẹ̀ kọ́ kíláàsì tán ọwọ́ jáde àwọn student ò ní rọ́ tẹ̀lé ọ lẹ́yìn ìgbà míì kan tó o bá ń sọ̀rọ̀ àwọn student díẹ̀díẹ̀ ni ó wà ń bẹ̀ ṣùgbọ́n ò rí ọmọ Albani ni tí kì í sọmọ lárúbáwá àwọn student yóò sì mọ ọ̀rọ̀ tẹ̀lé lẹ́yìn yóò tún wá ṣe kíláàsì tán tí ẹ kọ́ máa lọ staff room àwọn tòlábù tó wá yàbò wọn tó wá pọ̀ rẹ̀rẹ̀rẹ̀ rí bí wọ́n ṣe pọ̀ tó ni ṣé bí ẹ̀yin tẹ́ jẹ́ mùdírù jáàmì alẹ́ kí wọ́n mọ̀ ṣe báwọn fún wọ́n wá ń ṣe báwọn fún kí lè tàn gbé wà ẹ̀ dàmí lòun kí ló gbé wà wọn. àkéétà àtijọ́ mi èdè èèyàn ló gbé wà wọn wọ́n fẹ́ dá wàhálà rẹ̀ ẹnìkan náà ṣe nǹkan mi tọjọ mọba ń sọ fún àti mbàṣọ ilé ìtàn sheikh bin Baz rahimahullahu ta'ala wọn sheikh sọ pé dhalika fadlullahi yutihi man yasha èsì tí wọn fún mi dhalika fadlullahi yòóntì ìhìmọ̀ yàtọ̀ lọ́dọ̀ ọlọ́wọ́n bọba tó láàrin ganu ẹni tó bá wù ní wọ́n fún wọ́n sọ jù bá ń lọ. tó bá ṣe pé ẹ̀yìn táyé òde òní ni hmm, ẹ mọ̀ jà sọ mọ́ ọlọ́wọ́n bọ́ sànù wáyé tún wá ṣe ìjà bẹ̀rù ọlọ́wọ́n bá ká mọ̀ yìí pé ọlọ́wọ́n bọba tó láàrin ga ló dá wa lóní ká mọ̀ ṣe kí ni o lóní ká mọ̀ jura wa lọ ara ẹ̀kọ́ tó wà nù hadith yìí ni ẹ̀kọ́ kan bẹnu hadith yìí tó lágbára táwọn onímọ̀ tí wọ́n fàyọ ẹ̀ cháàjì kí ní ìdára bàbá oníchájà o táwọn onímọ̀ tí wọ́n fàyọ kí lẹ̀kọ́ náà níbi ọ̀rọ̀ tí sọ̀fọ̀wánù sọ nípa rí o ó ní pé a kì í ṣe bẹ́ẹ̀ o kì í ṣe káàfẹ́ máa fún wa lóúnjẹ àfẹ́kàn ìjọba jẹun papọ̀ o kì í ṣe báwọn o wàlákin nasta'khiru alayhi ṣùgbọ́n àdọ́là fúnra wa lórí tá a bàjẹ́ jù wọn lọ nítorí kíni onítorí ká fọlọ́wọ́n bá búra oúnjẹ tó dáa tí ó tó wa tí ó tún tó ẹrú ó ní òsì àwọn onímọ̀ ní pé ìtumọ̀ rẹ̀ ní pé láyé àwọn sàábé ìgbésí ayé ọ̀gbẹ́dẹ́múkẹ́ o ìgbésí ayé òsèkínni ọ̀gbẹ́dẹ́múkẹ́ wọ́n máa lè jara wọn kì í ṣe wípé nǹkan wá rọrùn kódà ní ìgbà náà aṣọ ọ̀pọ̀ tó bá sọ ṣe pọ̀ láyé tiwa ẹlòmínú wa ń bì ní ìsinmi wa sọ kí á ah, ah, jàlábí ayé máa fẹ́ yóò ní ẹ̀mí tí ń lásán yìí ní jàlábí àbí méje náà lọ kéèyàn tó ní sàábé tó ní jàlábí àbí méje wá wo iye pọtimọ́tò rẹ ọ̀làsọ ti mọ́sálásí lọ́tọ̀ onítòde onítìlẹ̀ àná o lè gẹ́ fìlà oníkíní oníléèsì ọláǹkárá ó tún ní jàlábíà ó sì lọ́lọ́wọ́ ṣe kí wàá lókun tó tún fẹ́ kọ́ lọ́wọ́ ṣe tí ò ṣe tẹ́lẹ̀ mi bá ru aṣọ báyìí tó bá ru fáwọn kìíní kọjọ bòròrò ọjọ́ nìjẹ́ ìjẹun máa ń kiri kiri tó bá bọ́ sọ́wọ́ ẹlòmíì tó bá fi ẹ̀gẹ́ ta lójú tó da iná bò ó tó fẹ́ tó tí ó lóun tó lọ ilé àná sí i sẹ́ẹ̀rí ká má bàa dènà pẹ̀lú àwọn onímọ̀ sọ yìí pé ọ̀rọ̀ tí sọ̀fọ́wánù sọ yìí wípé àárín tá a lè jẹ tó oúnjẹ tó dáa tá a tún ẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé nígbà ayé wọn ìgbésí ayé ò ṣe kíni o kọ́ ara ọ̀dẹ̀ wọn wọ́n má lè jẹ ara wọn ṣùgbọ́n nǹkan ẹ̀yọ̀ kan lọ́rọ̀ wọn lọ́rùn. nke ẹyọ kan òun ni wọn àjọ bọ́ mọ́ àwọn lọ́wọ́ òun náà lè látara pẹ́sìn ọ̀bọ wọ́n wáyé mọ́ wọ́n jẹ̀rọ̀ mọ́ ẹni ọlọ́wọ́n bó padà darí ayé sí nù wọn ó padà darí lọ́dọ̀ kó tó kú láyé. torí pé ṣíṣẹ̀sìn jíjẹ̀rọ̀ mẹ́sìn kò sọ pé ti kọ sósì. kò sọ pé ah, ẹ ti ẹni ọlọ́run fẹ́ kẹ́ nínú wọn Abu Hurairah radiyallahu ta'ala anhu nítorí ẹ̀kọ́ àti ìmọ̀ kò níṣẹ́ láyé ànábì Muhammad sọ̀rọ̀ ọlọ́run tá a máa tẹ̀lé ànábì kì ní gbé àwọn oúnjẹ tá ànábì bá jẹ àtàwọn ará ilé inú ni ti máa jẹ kò sí fi ṣeré àwọn tí ń bẹ láyé jẹ́ bí ọ̀pọ̀ àwọn ẹlẹ́mi ah, ò ní àyà ikọ́ yóò tí ì jẹ́ orí ọlọ́mọdé yóò jẹ́ àní ṣé bí èèyàn lọ́mọ àlùmọ́njìrì tọ́ba jonathan fi ṣẹ́kẹ́ṣẹkẹ̀ sí lẹ́sẹ̀ jonathan fi patlọ́ọ̀kì sí láì ṣerú ọmọ ilé kéwù nífa kọ́mọ bàṣà lọ tọ́ba yẹn wá lé ń jẹun tọ́ba yẹn lé wẹ̀gẹ́ wọ́n fi gbé òkú lẹ̀ láàjọ yẹn kó wọ́n kó ti yóò nù ó ṣe wọ́ bòmíì àbí kọ́ máa jẹ kó bísí pẹ̀lú oúnjẹ tó ń jẹun kọ́ sábà owó nǹkan rẹ báyìí wọ́n palẹ̀ mọ́ wọ́n sì bí ọ́dá kí ló ṣe fún ẹ ọmọ mi á lọ́bẹ̀ lọ́wọ́. ọmọ kan wọ́n wá kí wọ́n lọ́dọ̀ wá bíi ọdún mélòó kan sẹ́yìn àwọn míì náà ọmọlẹ́ ah, bóyá àwọn kọ̀ọ̀kan sì yẹn náà tiẹ̀. yóò ní ìyẹn ah, ah, ń gbádùn bí o. oúnjẹ àwa mẹ́ta nìyẹn kan jẹ́ àwa mẹ́ta la máa ń jẹ́lé tàwa mẹ́rin tàbí márùn-ún ó ní báwọn ṣe máa jẹnu ó ní àwọn tó wá kiri fùfú àwọn kiri fùfú àwọn ọmọ kiri fùfú kiri ó ní táwọn bá wá kiri kiri kiri kiri tó ti rẹ àwọn àwọn bá lọ ilé olóúnjẹ àwọn wà tọrọ ọbẹ̀ àwọn wà jókòó ti fùfú jẹ láwọn ọmọ kiri lẹ́yìn náà bá tún ti délé kò sí tí wọ́n jẹ fùfú kẹ̀yìn mẹ́ta ẹ wo fùfú fùfú èló wọn ta fùfú ẹyọ kan. sọ àwọn sáré gèmí rẹ tó bá rókèlè kan bá rókèlè méjì ni wọ́n ṣe jẹ ó ní táwọn bá ti wá lè kiri lọ táwọn bá ti kiri kiri kiri báyìí àwọn kan wà lé olóúnjẹ yín ẹ dákun ẹ fún wa lọ́bẹ̀ táwọn bá ti lè ráàyè tọrọ bẹ̀ àwọn wà jókòó ti fùfú àwọn wà jẹ fùfú dáadáa ìgbà wọn làwọn máa jẹun yóò tí wọ́n bá sọ pé ìyàdá síyà nìyà àbí ìsìyà lọ́mọ fi àjẹ́ à síbẹ̀síbẹ̀ gbogbo iye ọdún tó lò níbi títí ń kiri fùfú tí wọ́n ti ń já òfin ọ̀kan jẹ́ bóyá ọdún méjì àbí mẹ́ta kọ̀ má lè fún. ẹ wà lẹ́wọ̀ tọ́lọ́run wọlé àti tòbẹ̀rẹ̀ kọ́ sànù ọlọ́run ní fi àjẹmí àti mú ẹ̀sìn ọlọ́run bọ́ batọ́lá rẹ̀ ga sí ṣe àti mójútó kò túmọ̀ sí wípé ìyàwó jẹ́ èèyàn tó o bá fìyà jẹ́ra ẹ̀ ìwádìí pé tùmọ̀ rẹ̀ ni pé ti bá ti ṣẹ̀sìn dandan ni kí ilé ayé ó ṣe kí ni ọ kọ gbẹdẹmukẹ tí ọba ti gbẹdẹmukẹ ń wọ ṣẹ̀sìn mọ́ ẹ̀sìn lẹ́yìn ó ṣe kúrò láyé bá wọn gbogbo kálukú wa yìí àti ìdílé ayé tọ́lọ̀ ń ti kọ́ ń tá jẹ àti ń tá jẹ gbígbà fọlọ́wọ́n bọ́ ọba tọ́lá rẹ̀ ga òun ni kókó tó bá gbà fún yóò darí tiẹ̀ nínú tọkọ ọmọ yóò darí ẹ̀ sọ́dọ̀ ẹ̀ ìjọ́ bá wọn yí pé àwọn ẹgbẹ́ àbúrò rẹ̀ àwọn ẹgbẹ́ ọmọ rẹ àwọn ẹgbẹ́ kínní kan wọ́n ti ní báyìí wọ́n ti ní gangan báyìí yẹn wọn kọ. tàbí ń bá wọn fi nǹkan tó ju báwọn lọ pamọ́ tí ń bọ̀ fún ọ tó ti mọ̀. ara ẹ̀kọ́ táwọn wà nù hadithi yìí òun nìyẹn òun kíni o òun wípé káwọn pé láyé àwọn nàbà Muhammad nǹkan ò sí kíni o ọ̀gbẹ́dẹ̀ mú síbẹ̀síbẹ̀ wọ́n mójútó kí ni o ẹ̀sìn ọlọ́kàn bọ̀ bàtọ́ la rẹ̀. nínú ẹ̀kọ́ táwọn onímọ̀ tí ó yé wa wípé ó wà nínú hadith yìí òun ni tá a máa tún tẹnu mọ́ ní gbogbo ìgbà náà bákan náà òun náà dẹ̀ ni àwọn ẹ̀kọ́ tí wọ́n fẹ́ jẹ́ ká rí mú nínú àwọn hadith àwọn àbọ̀ àbò ìtọ́tẹ̀lera wọn ẹ̀rí pé ọ̀rọ̀ ẹrú ẹrú ẹrú ẹrú ẹrú lọ́pọ̀ mẹ́rin òun náà ní jíjẹ ẹni tí ìkẹ́ àti àánú wà lójú ẹ̀ ẹni tí ìkẹ́ wà nú ọkàn ẹ̀ ẹni tí àánú wà ní kíni o ní ojú ẹ̀ torí tí èèyàn bá ṣe ń ṣàánú àwọn ẹ̀dá ọlọ́run àwọn èèyàn ẹgbẹ́ èèyàn náà àtàwọn ẹranko àtàwọn nǹkan míì bẹ́ẹ̀ lọ́lọ́run bá ní ó ti ṣàánú èèyàn kọ́lọ́n kó ṣàánú èmi àti yìí náà ẹ dákun nínú tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ òun làánú débi wípé Umar radiyallahu anhu ó ń fi ọgbọ́n ṣépè fẹ́ni tí ọba la fọgbọ́n ṣépè fẹ́ni tí ọba la nkì àwọn èèyàn kan bẹ kọ́lọ̀ wọn fi wọn dára tàbí kọ́lọ̀ wọn bọba tó la rẹ̀ ga kó bínú sí wọn àwọn tó ṣe wípé ọlọ́run ọba kẹ́ wọn tán wọ́n wá ara wọn kan sí ẹrú wọn ni wọn ò lè bá wọn jẹun papọ̀ ẹ wá máa wò ó kì í ṣerú ni ò lè bẹ́ẹ̀ lómi ìjẹun papọ̀ o ọmọ ò lè bẹ́ẹ̀ lómi ìjẹun papọ̀ síbẹ̀ náà ibà àbí kò tiẹ̀ fọmọ rẹ̀ jẹ́nu ti ń jẹ ìyàwó ẹ lómi ò lè bá jẹun papọ̀ àbí kò tiẹ̀ fún ìyàwó rẹ̀ jẹ́nu ti ń jẹ ẹ lómi tó ń pín sáàsùn yóò pín sáàsùn ìsáàsùn tiẹ̀ síbẹ̀ mọ̀ tó mọ̀ sáàsùn ọ̀dà pọ́ọ̀tì pọ́ọ̀tì tàbú àti pọ́ọ̀tù tí ó mú àtàwọn ọmọ rẹ̀ ọlọ́mọdé àfàjọ àpò orú ẹ̀ àjọ kan ni o ọlọ́run bọ́ wọlé ìtòmìrì yọ sànù wa díẹ̀ nínú àwọn ẹ̀kọ́ tí àwọn onímọ̀ sọ wípé ń bẹ nínú hadith yìí nìyẹn ó ní wípé kéèyàn tó gbìyànjú kéèyàn jẹ́ kí ni o aláàánú pàápàá jùlọ sí àwọn tí ó ṣe wípé àwọn náà lára lọ́kàn wọ́n ní àrà lórí ṣùgbọ́n ọlọ́run bá fi òṣì dá wọn lára ọlọ́run fi òṣì ó fi dán an láà látara abẹ́ ara wọn wá balẹ̀ gbogbo ara tí wọn bá máa dá inú ọkùnrin wọn ti ń dà ìwọ tọ́lá wọn bọ́ba tọ́lá rẹ ga tó ní kí wọ́n lè máa fi tọ́kì ọ̀dára sànù sànù wọn ọlọ́wọ́n bọ́ wọlé ìtòbí rẹ yóò ṣe wá lálàánú yóò ìtúnṣe àlùfẹ́ni kọ̀ọ̀kan wa náà ṣé wàá rí níparí nítorí àsìkò ẹ̀sìn Islam kò sọ wípé kéèyàn jẹ aláàánú samari àbí wọ́n àbí samarita ni wọ́n máa ń pè é ṣé samaria ni àbí samarita ni wọ́n ni wọ́n máa ń pè é ní méjèèjì ṣé samaria ni ẹ rí wípé ntí sọfúnwánù sọ ni wípé àní tí ó tó wa tí ó ṣẹ́kù tí ó ṣe kíni o táwa fáwọn náà nù. èèyàn àti fámìlì rẹ̀ àti sọ́nà jò ni òun ní kíni o òun ní nọ́mbà wa ìwọ ìyàwó ìwé ọmọ rẹ àtàwọn ìyàwó ẹ ẹ̀yin ní nọ́mbà wa jẹun jẹ́ kí àwọn ọmọ rẹ ó jẹun jẹ́ káwọn ìyàwó rẹ kàn ṣe kíni o kàn jẹun kẹ ẹ má ti jẹun kánú kó o ní onímọ̀ nìní ọ ọlọ́ọ̀ni máa ń ṣe gàrí abọ́ méjì tí ń bẹ ń lé ọ wájú ìtọ́rọ̀. ẹnìmọ̀ fi gàrí abọ́ méjì tí mẹ́lí tó fi tọrẹ tán ó gbé tọrẹ ọwọ́ àkókò kí làwọn náà jẹ wá ní ọyẹ mọ sàkárù gbogbo àwọn àgbàjọ tẹ ẹ máa ń mú láwọn ibi tẹ ẹ ti máa ń mú eléyìí ọba ìsìláàmù mú o sọwọ́ yẹn sàlùnà kàmáda yóò fi kóná kó lè làwọn wọ́n bí ọlẹ́rìí pé kí ni káwọn máa ná sójú ọ̀nà ọlọ́run sọ fún ọ pé ní tó bá ṣẹ́kù lẹ́yìn ìgbà títí tí ó tó wọn bá wáyé ni ẹni tí ọba ní tí ó tó wọn ní àbúrò ó yẹ kí ẹ ti gba sálárì à ah, sálárì ò sálárì tèmi ti fi ṣe sàdáká à ah, ẹbí sálárì ṣe sàdáká kí láwọn a máa jẹ ọlọ́run ó ṣe é à ah, ìtọ́lọ́wọ́ kọ̀ọ̀kan ṣe fún yín náà náà lẹ́ẹ̀tì lọ́ọ́ fi ṣe sàdáká o ẹlòmíì ò sì ṣe sàdáká àjọ ni ó mọ̀ dágbà nígbà tí èèyàn gba fifteen thousand lóṣù tó fifteen thousand dájọ́ àbọ̀ fi seven sa five dájọ́ ọmọ yìí ti pé mẹ́ta wọ́n wá kù seven five ẹ dákun ráìsì àbọ̀ mélòó ni seven five ọ̀rà nísì àtẹwà tàbí kọ́lọ̀ ya ya àwọn aláì àwọn gba sáré ìjọba ìbò òsè bẹ́ẹ̀ ni àánú òun ṣe é ah! subhanallah ó mọ̀ sẹ́yìn gan bá rí ẹnì kí n kó omi owó fún mo ṣe fún five thousand. nígbà wàá fún five thousand àbútí ẹ gbowó ń jò ní lọ́wọ́ rẹ̀ náà òun náà mọ̀ ó ti mọ̀ àsìkò tí wọ́n gba sálárì wọ́n ti pè é pé àbútí gbowó ẹlẹ́gbowó yín lọ́wọ́ rẹ̀ o òun náà tún wá jọ five thousand. èló ló kún lẹ̀ nǹkan ti lé gẹ́jà dá <coughs> kò torí tọ̀ lọ́n sọ́dákọ̀ tó fẹ́ ṣe síta yẹn eléyìí tó bá ṣe fáwọn ẹbí rẹ̀ náà sọ́dákọ̀ ládàá rẹ̀ wá pọ̀ ju tìta lọ àdìkámọ́ láàánú síta fẹ́ni tó bá ṣe kí ni tó bá jẹ sẹ́kàn àánú yẹn káàkọ́ lò pẹ̀lú àwọn tó lọ́wọ́ bá fi ṣe kíni o tó fi yí wọn ká ìyẹn ló fà á tó fi yọ sọ fún yín pé wa jù wọ́n lọ nìyí nítorí pé la wa nut'imu kò sóúnjẹ tó dáa tí ó tó wa tí ó tó wọn ṣe pé yẹn wa ni àjọjọ jẹ ni. ṣùgbọ́n àní tí ó tọ́ àbíyè eléyìí tó túmọ̀ sí pé torí yẹn làwọn abí kọ́kọ́ ṣe kí ni o làwọn abí kọ́kọ́ jẹ ntọ́lọ̀ ń bá ṣe náà torí tọ́lọ̀ ń bá ṣe ẹjọ́ àjọ nítorí tọ́lọ̀ ẹjọ́ àfi mọ́ra wa kì í ṣe pé ká yẹ ahun là ń sọ kì í ṣe pé ká yẹ oníjẹ wọ̀ bíà là ń sọ ṣùgbọ́n àtọ́sí àhálẹ̀ lẹ́yà ara Islam mú kéèyàn ṣègbà láàyè. fún ara rẹ̀ àtàwọn ẹbí ẹ̀ lọ́nà tí ọ̀tá tí ọ̀tá yọ àlọ́ ọlọ́run abẹ́lọ́run bọ̀ bá tó la ga nínú àná rẹ̀ tá a sọ yẹn ọlọ́run jọ́ sáfà àtàwàtà àwọn tó tẹ̀lé fara wọn tẹ̀tẹ̀ torí pé báàbù mi ìtumọ̀ àwọn wọn tí ó a sọ yẹn lọ́kùn fi tó eji taa ọya wa antum fajazakumullahu ok wọ́n ní kí ni ìdájọ́ Islam lórí kí lórí àwọn ìjọba níbi àwọn ìjọba tó yẹ ọ̀rọ̀ ìsanwó àwọn tí wọ́n fẹ̀yìntì ni téèyàn máa ń tó lè fàbéèrè yẹn kí ni tó fàbéèrè yẹn torí pé iṣẹ́ ìjọba ìrùpá àwọn kan ó special tó yẹ kí wọ́n máa ń gbé yàn lọ síbẹ̀ yìí náà àbí bẹ́ẹ̀ kọ́ ni ṣùgbọ́n yéèyàn ń ṣiṣẹ́ nísìn iṣẹ́ ìjọba ní local government wọ́n lè padà jù lọ sábẹ́rẹ́ nǹkan kan báwọn wọ́n lè padà post ẹ̀ sí section mi ọ̀dà kí bó ṣe máa ń ṣẹlẹ̀ nìyẹn. èmi dé sísanwó ìfẹ̀yìntì fáwọn tí wọ́n fẹ̀yìntì kò sí nǹkan kan bẹ́ẹ̀ tó takò Islam tẹ̀lé mọ́ kò sí nǹkan tó ní kéèyàn má ṣiṣẹ́ mẹ́ kò sí nǹkan tó ní kéèyàn má ṣiṣẹ́ mẹ́ kéèyàn ṣiṣẹ́ mẹ́ bóyá sẹ́nìkan bá wá nìyẹn bá wá ní nǹkan kan pàtó táwa ọ̀mà tó ìgbé kò bá Islam mu bóyá tí wọ́n bá wá ṣàlàyé ìgbọ́n báyìí ò mọ nǹkan kan tó ní kéèyàn má ṣiṣẹ́ mẹ́ ẹnì orin akọ́mọ ní mà ok. Hmm. ok yàrá kí n jalè má kúkú dẹrú má kúkú kí ni ọ̀sẹ̀ tí wọ́n ń kọrin náà kí ni wọ́n fún ẹ lè ṣe láyé tí mo wá àkókò jẹ ẹrú ọrìn yẹ kò sí nǹkan tó ṣe torí kí wọ́n fi ń sọ bí àbùkù àtẹ̀tẹ̀ àti yẹpẹrẹ tó wà ń bi jíjalè bó ṣe tó ni tọ́jú yẹn nìṣẹ́ kí ni yín fò lè ṣe láyé tí mo wá kí ni òun mi ti fi lọ́mọ jalè kí ni yín lè ṣe láyé tí mo wá kàkà kí n jalè màá kúkú dẹrù yín fi jalè kí ọjọ́ ká kúkú jíjalè ni ó wà kàn oògùn dẹ̀ ẹ̀rù ń gbà náà ọ̀sán so kò sí nǹkan tó burú ń bẹ̀ ọlọ́wọ́ bá lọ́wọ́ náà. Ah, bẹ́ẹ̀ ni kẹsẹ̀ pé ẹrú pé ó di ẹrú gan ẹrú wípé kí n lọ máa ṣàgbàrù kí n lọ máa ṣerú síyàn kí n lọ nítorí kí n lè bá a rí tí màá jẹ ó sàn á ah, ọlọ́mọ mọ̀ sí wa ló lè wọ́n mú olè kan ọmọ kékeré ní ti máa ń ṣe ti pẹ́ wọ́n wá sọ mu. ṣé ẹni fíìmù burúkú táwọn máa ń wò ó ọmọdé bá ti ń wo fíìmù ayé rẹ ti ta àfààní ọlọ́run kọ́nà wa bá sànú àwọn ohun pẹ̀lú fíìmù lórí fóònù àwọn ọmọ fẹ́ràn fíìmù gan o anabi sallallahu alaihi wasallam wọ́n mọ̀ ẹ̀rí bí wọ́n ṣe gbé ẹ̀rí jáde àwọn ẹlòmíì máa dúró ó ti pásíwọ́ọ̀dù ẹ̀ àbó ò lè rí tó bá ti mọ̀ káàbù tí ọ̀la ìkẹ́ ẹ̀rí láàbù tó bá gbádùn ìyọ́tọ́ láyẹ̀ káàbù tí ìgbà ń ṣe náà ni yóò dé àbú à ẹ̀ wá wọ kiri ìbá tó wà interested làbú náà wà sórí bí orí mùsùlùmí báyìí lórí ọba bísí làbú náà wà wọ bíìmù lọ́gbà ẹ̀ ẹ̀ ní mo fẹ́ lò bẹ́ẹ̀ ni pé ọmọ yẹn ti wo fíìmù ó ti perfect ó lè jíjà burúkú sẹ́ẹ̀rì ìgbà tó wọ́n fẹ́ bà ọ̀sà ó sàfẹ́ mu ó sà try láti escape bẹ́ẹ̀ ni ẹ ṣe pariwo tí ó ti wá pariwo many people wá jáde gbogbo ibi tó lè ti dí bẹ́ẹ̀ padà ọwọ́ bà ìgbà tó wọ́n wá bà lọ́ba di ee ṣé pé ó ti páàkì gbogbo ohun tí kù ó ti ojú ẹ ó ti ṣe nǹkan ah ẹyin ṣégbé lágbájá ni ṣégbé lágbájá ni wọn wá mú wọn bá fẹ́ máa fìyà jẹ mo fẹ́ lò ní pé ọmọ tó ti wo fíìmù táyé rẹ ti ta ó ní ọ ah! ah! kí ni ìṣẹ̀lẹ̀ náà bó mo ṣe débi náà bó àwọn ah, ni olórí ibú lọ wẹlé ó ti wo fíìmù kálẹ̀ ní ọ̀sà sí gbé <laughs> ọmọ tó páàkì ráìsì tó bá kí ojú kẹ́ tí ó ṣẹ̀ṣẹ̀ máa wá ṣe ọjọ́ tí ó wà ẹ́skéèpù ṣé wá mu lẹ́yìn ìgbà náà tó ti sá tó ti dọ́jì tó ti dọ́jì tó wọ̀ bá ó wá rí pé ayé pélé olórí tó rí mọ́ọ̀dọ́ ṣe dé bó mo ṣe débi náà kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ bó mo ṣe débi tí a pé wèrè ni Yorùbá Yorùbá ní ọ̀ọ́ ọ̀yé ayé ni wọ́n fẹ́ fọmọ bá bàbá rẹ̀ lóde ìrọ́lípa fíìmù lówó ó ti wọ fíìmù bí wọ́n ṣe máa jalè bí àwọn ọbọ ìyá fún wèrè ọmọ bó ti débẹ̀ ọgbọ́n àrékèrèkè tí àwọn ọmọ ń kọ́ níbi fíìmù tọ́mọ mi èyí tà yín ẹ̀ níwọ̀n ó lè ta bàbá rẹ̀ tí ó gbowó ọlọ́mọdé àbí máa tí ó gbé ata yóò bá lè wá jẹ́ so ọlọ́run wọlé àìtó bẹ̀rẹ̀ ọ̀sán àdúrà ẹ̀dá àkókò làásán ní ẹ̀mú tí mi sẹ̀ kàkí ń jalè máa kúkú dẹ̀rù ọlọ́run ṣàánú wa náà wọ́n tọ́ wàá sáà kọlọ̀ ọ̀fẹ́ rẹ̀. náà. ok ok tí èèyàn bá dé mọ́ṣáláṣí sáfù tí wàá kún kò síbi tó lè dúró sí mọ́ hadith kan wà pé la salata li tọ́lọ dákìrùn kò ní irun tó ti yẹn so látara abẹ nírú àgbọ́yé yẹn ti wá a rí inú àwọn àfáà tí wọ́n jà fẹ́ sí fatuwa tí wọ́n ṣe fatuwa wípé tó bá dé tí yóò bá sẹ́yìn kan tí yóò dùn pẹ̀lú rẹ̀ kọ́ra fẹ́ nìkan sẹ́yìn kó máa rẹ̀ nìyẹn jọ wá dúró ṣùgbọ́n àwọn àfáà mi sọ pé àkóbánu torí ẹni tí wọ́n bá ti fà sẹ́yìn ó ti lu ẹ̀yìn báwọn sẹ́yìn kí wọ́n ṣe wà wájú iwájú lọ́wà ládàá kó sì wà wájú ní ọgbà ẹsẹ̀ mi lọ́wọ́ àṣẹ tí fún wa fà wá sẹ́yìn lẹ́yìn ìgbà náà o tún ti wá dáhù ilé ẹ̀nu sáfù sẹ́yìn kí sáfù tún ní sopọ̀ mọ́ sọ pé mọ̀fásídù yẹn ọ̀pọ̀ mọ̀fásídù bí fààyàn sẹ́yìn mọ̀fásádà ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn àìdá ọ̀pọ̀ wọn kò ní fààyàn sẹ́yìn ẹni tá a níbà Muhammad sallallahu alayhi wa sallam tó gbà lérò òun lẹ́yìn tó dé mọ́ṣáláṣí tí sáfù tó báyìí tó ń wá adájú lọ́tọ̀ tí sáfù sì ti kún wájú ọba adájú àwọn yẹn máa ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n kàn dúró pé àwọn láfẹ̀ẹ́ dájú ń tà wọn kọfẹ́ kẹ́ni ẹ̀kan fara kan kọfẹ́ yìí kan kọfẹ́ tìṣẹ́ kan irú ìyẹn lànà bí sọlá lọ sọlá mùsùlùmí tòtí yẹn bá dé mọ́ṣáláṣí tí kì í bá ti ṣe àṣe ètò látọ̀dọ̀ èèyàn èyí ó tò náà ni yóò dà tó ni ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ẹlòmíọ̀bá yàn bẹ̀ tẹ́lẹ̀míọ̀bá wa bá àyàn ń bẹ̀ yẹn ni o lókun ìgbà tí ìbá ti ṣe àṣeyẹtò láti ọ̀dọ̀ èèyàn so kí ẹ má fẹ́ nìyàn kan sẹ́yìn ọlọ́run bá ló mọ̀ jù naam ọ̀dà kébèrè tó gbẹ̀yìn náà ni ayọ́dà wà sọ́lá lọ ọ̀fẹ́ bèrè bèrè lórí kíni naam níbi ìgboro àbí nígboro àwọn ọlọ́run fi nǹkan ń gbọ́ àwọn ẹlẹ́sẹ̀ njẹ kílèmù wọn ni mo sọ fún ọ wọn máa gbẹ́sẹ̀ sá wọn ni wọn fi gánà gún àwọn lẹ́sẹ̀ akínwáàní ó kírò tiẹ̀ ó fi wọn lọ́rùn lẹ ibi ẹ̀kọ́ tí bàbá mi bá kó gbàrún fún ọ àwọn bàbá mi wà àgírẹ́sì fún ọ tó lè nàyàn wọ́n lè lómi náà bẹ̀ jẹ́ kí ọba sì tẹ̀yìn kí ọba sì máa fi gánà gún ilé gbẹ̀sẹ̀ tí èsì gé gánà déédéé tẹ́gẹ́ bẹ́ẹ̀ bá súnṣẹ̀ yóò sàtọ̀ ẹlòmíì gẹ́ ó gbẹ̀sẹ̀ lórí yìí. ọmọ ọmọ ká ẹsẹ yàn yóò ti máa rìn mọ́lẹ̀ òótọ́ ni o aláṣejù pọ̀ nù àwọn ọmọ ìyá tí ó wà tó gbẹ mọ́lẹ̀ bíi ga láì ṣe sójà ni kò lè kírun kankan kọrọ o yara yàrá rẹ̀ o yọ ni ọ̀dà àṣùbà ìwọ máa lọ gbẹ báwọn oníkọ̀rọ̀ yàrá rẹ̀ tó èèyàn má gbẹ má lè gbogbo egun egun yìí ti le jù kírun pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́. àwọn èèyàn máa gbẹ tẹ̀yàn lẹ́sẹ̀ mọ́lẹ̀ lóòótọ́ ẹlẹ́bí ọmọ àfi kánná gúnyàn lẹ́sẹ̀ báyìí èyí ti jẹ́ kó lé tó bá wọn ẹgbẹ́ ẹsẹ̀ ní ẹni ọ̀kan ra wọn yẹtí ká máa wá tẹ̀ra wa lẹ́sẹ̀ mọ́lẹ̀ aláṣejù náà lọ́pọ̀lọpọ̀ àwọn kẹ̀kẹ́ wa ń bẹ tíyàn bá ti rí pé kò yí àwọn èèyàn mọ́ dá wàhálà lẹ̀ títí tí ó fi yé wọn àmọ́ ṣe díẹ̀díẹ̀ ni ó dàbí bàbá kan ni wọ́n ní ṣe lẹ́kítọ̀ lóṣù ìmáàmù òṣèlú ń gbaná wa wà nbẹ ntí mo sọ yìí ti pẹ́ omi ìmọ̀ bẹ́yàn ti di ìmáàmù ní ìsìn bẹ́yàn ti wà láyà bí mo ti làjọ lágbà ní wọn. a ọ̀rọ̀ yẹn wá lọ síbi ọ̀rọ̀ sọsọ dúdú ẹ mọnà ẹ ẹbá ni ẹ má máa dúpẹ́ lọ́dọ̀ lọ. tí ẹ níbi ọ̀sán òṣèlú tí ẹ ń sọ̀rọ̀ bá àwọn ọmọ lọ ń tà wọn ṣùgbọ́n ẹ̀yìn ọmọ àwọn ẹ̀yìn ẹ má lọ. tẹ́lẹ̀ tẹ́lẹ̀ báwọn bá ti kí jimá tán báyìí làwọn wà náà sì fún gbogbo èèyàn nígbà yẹn ń sọ pé láti jímọ̀ ní gbogbo ẹni tó bá jẹ́ jímọ̀ ó ti máa lọ àwọn tó ti mọ́ṣáláṣí kí ẹni tẹ́ bá bí dáa pé pé àwọn yẹn rí èèyàn mọ́ṣáláṣí àwọn olè tó bá dúró kó wọn ní tẹ̀ láwọn lọ́ọ́ bí Ọ̀ṣun Òṣogbo àwọn olè nígbà ilé ìsìn yẹn ti wá kó mẹ́ àwọn lè mọ́mù nìkan làwọn ń lọ ìgbà tí mọ́mù ọba fi kẹyìn àwọn èèyàn máa èyí ò ní lọ́mọ èyí ò ní lọ́mọ títí gbà wọ́n máa lọ o láti mọ̀jẹ̀ wọn lọ sùúrù ló ṣe kíni o lọ gbà àwọn tó sọ pé àwọn tó ti tíra ìpáwọn ní kíjà máa máa tẹ̀ láwọn lọ́mọ nígbà ẹni wọn bá lọ ní ìwádìí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn ò lé ẹ tó bá dúró mọ́ṣáláṣí tó lọ́wọ́ ní lọ àwọn ò lé jáde pẹ̀lú sọ́wọ́n bí ọ̀ṣun ṣogbo lọ́wọ́ ẹ máa ṣe bí. jésù gbọ́dọ̀ àtàwọn èèyàn tẹ̀ láwọn ọmọ pé ẹni tó bá lọ ní ìsìn ọ̀sà yọjú náà ni àwọn ò sọ pé dandan ṣùgbọ́n tẹ́lẹ̀ tẹ́lẹ̀ dandan ni àwọn ń sálámà jímọ̀ báyìí ọ̀ṣun ṣogbo yá sọ ó sì gbọ́dọ̀ dúró mọ́ṣáláṣí bí wọ́n fẹ́ fa tẹ̀síwá àwọn olè ọ̀ àwọn náà bá débi kan nù àwọn èèyàn ọmọ náà wà ó wà ọgbà pẹ̀lẹ́pẹ̀lẹ́ èyí sọ pé ìjọ ń ṣe náà dá o torí ìyẹn ìrẹ̀lẹ̀ lórí wọ́n ní pé àwọn bàbá jẹ́ ń lọ bí oṣooṣù torí àwọn èèyàn gbádùn <laughs> wa ti jẹ láyé sí wọ́n sọ pé ìdí bàbá náà ṣe yìí lọ́jà o kéde tí mò ń sọ a ní ìdí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká máa ni o bẹ àwọn bàbá báyìí láyà àwa náà tún wá gbé níbi tí wọn gbé dé táwa náà tún change àwọn míì kọ́nà wọn láyé tóbi ẹ̀kọ́jà àwọn ọmọ tiwa náà tún lè ṣe jù wá lọ tọ́mọ̀ jẹ́ kórìí wa ní gbogbo kí ni wọ́n wà wá ní ọba takú ní ọba nílò kí mọ́ ọlọ́mọdé orí bẹ́ẹ̀ subhanakallahumma wa hamdika